الله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد إني أشهر رمضان نلقي يوم الله إهدى 1499 أدى هجرة أشهر oṣù kẹfà lónìí mẹ́gbẹ́lẹ̀ lọ́dọ̀ 2018 àràtọ́wà yìí ni oṣù karatu yóò ti tala ọ̀dọ́ kìdẹ́ yìí àbí ọdún aláwọ̀ tàbárakà wata aláàkí mọ́ àdákẹrẹ bọ́dọ̀ mìí ọ̀làdó kàgbọ́ pàpàkwá ní alẹ́jì ramadan ọdọ́ àkẹrẹ bí òkójú mìí Allah tabaraka wa ta'ala kije ke kushinwa yake aje kim da dalili iruji aje aljanna wajo kwana to an ya ci karatu nini agbeja ku kuben ni peji kete on an ya ci nini peji kale on ci an jidukui suratul nisa'i aya 141 akarabi aya 147 aya mai bire iya ọdọ́ mú ní kọjọ́ máa pa ní àṣà nà pé láyò ṣíbùlọ́wù jára àbàkwà ní ojú ìjìlé náà alèzínà yà tọrọpọ̀ súnà bíkún fọ ìǹkánà lẹ́kùn fẹ́tù أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم نعم. وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا نعم الذين يتربصون بكم أموجا بكم أدمى من منافقين إيجو ما شادو تانهم إيجو تانك ريسك أجنهي matini kuma lienwe kuma gbila bare ebiene kugume me ma egitane kuma nani news ebiene lugume فإن كان لكم فتح من الله شن كاتيكو يا أمي كوجو فتح نيجريشي نصره كما كي من يا وجاجا ما وجادو نس فتح ما دو sẹ́wọ́n kuma àtìkò yàwó mẹ́kùnmẹ́ òjì ajá kùnmẹ́ òjì àdó àtìkò lẹ́tùkọ́ ọjọ́ nìkó rí kọlu taka makuma ti munafiki ma yi gome ma yi nihi alamna kun ma akun dọ́ka apá mẹ́tẹ̀tẹ̀ tí ó kéte dà máa sí fà máa pàmẹ́ máa tẹ́ ní kíìlì ìdébò gbogbo mẹ́yìn kámẹ́pá makuma aini ta doka aja cho da maile doka awa wa aja jo ki wazi le doka wa wa aja ba pa ile ogala maka alam na kuma aku cha kwa me ajo da main ile mdunga kini egba lihiri ene duki munafiki chiba ogoka afedo lawai ɗane kiti munafikin umse ewu pedo adumu ne ba egba ke alheri ne taki ati ni kide ko elu egba kanya ya ba ya stand ko elu egba ke ti ne mu bi yola ki magini e akaya ka ne ke rabo e mo goyi na ti ne ke chati ko agba ya cha ke ka ko ngani ju ya be kunu ku en cha be ke ne mo la en

mayi wa nabi sallallahu alaihi wasallam agba ka nabi atikune egbele taka marawa bayi ni kama ama maisha e ba pada maile uki tinga maisha e kola mayo wa in kana lil kafirina nasib nasibu shonki amuda ma kafiri ama nukwe atikulepe bọ́ọ̀lù aláwọ̀ mọ́ àti kún dákẹrẹ bá mi káfìrí owó yí mẹ́ kàmà káfìrí kú tọgbà ọmọ kẹmà wọ̀kọ́ ayé ọmọ òfin kama wafa'a yawm uhud dabene ko ki iche ojo ma jogu uhud le taka allah tabaraka wa taala juma ma ba pauchi qalu taka ma kuma jami munafiki wa inhi alam nastahwiz alaykum doga gini awanu golugu acha cha ti kume egba o mama na nastahwiz alaykum awaye acha raro meun àtà dìfẹ́ǹdì mẹ́ ọgẹ́lẹ́ ma ń yá ka gba àmàkáfìrí ohun àmàkùnmà wọ́n tàpá àmàkùnmà àmàkáfìrí máa ní àmà ẹ̀kẹ́ àti eyú mẹ́ alẹ́mìnẹ̀sáwìz àlẹ́ikún lókàkáwà gẹ́gẹ́ àti àti eyú mẹ́lẹ́ àti àṣùdì mẹ́lẹ́ wọ̀nàmìnà àkúmìnà mọ̀mìnì àwọn ọjà dùmẹ́ta nẹ̀bọ́ àmàbàpàtẹ́ adomo ama baba chineke plan do yime a tijume mo na agboro me ne tawi da alaikum ne ai sa'adnakum fil batil acha cha tikume humamaja wa namna'akum min al mu'minin aja dume bo ama baba te mama ne ka di mesiba kare gumen waja kana tini shaudu ai kamru kaume. ohun mẹ́ra tá ní wọ́la mẹ́yìn ohun da allahu tabaraka wa ta'ala ni ya hukumu bainakum yau malkiya ohun ya ṣòṣìlẹ̀ àgbàdìmẹ̀ ọjọ́ ìpàdé turu ọgbọ́dọ̀ àṣàbàpá ijú gidi àmáyé ohun ọyọ́ ṣe ń mi ògbélékè weghachite n'ogboliki ga-echi enweche mole tụde nkwụ na achi tagụmada ogbolikele eh? wee chachi ejima agụghachi kenke rara akpa ka enwụ rara ogwuche kodama ma. wale nye ji alallahu lilkafirina alalmu'minina sabila odu allahu ba ije mi ọwa tee kí mu dunga ma káfìrí ojú àmà bàbá iye mọ́ àtẹ dunga àmà káàfìrí oye àmà àbàpà gbégbélẹ̀ kó máa gíní àmà káàfìrí ma àmà àbàpà dù bẹ̀ká àmà káàfìrí ma ihújà ní oye àmà àbàpà yá jẹ sí ní oye ayagidẹ́ yìí ọ̀nà yìí wa almarhum sheikh jafar adam oye àni kano yà ti tafsir ayagidẹ́ yìí ya ji tafsiri aya gidai ta kuma ce toyi nini a gini wale ya ji alallahu lilkafiri na alal mu'mini na sabila wanda allah wuje dowa sai nga makafiru ya ma bakwani ina yawon ci taki ma ajugu na mugu ya kuma ja ka makafiri ya nowa sai ya ma bakwani dogane kuma ajugu uhudu yi taki malamin bayani yẹni hi aa ẹn e, kuma lẹka ọmọ ìsìkàkí ọjọ yẹ mi nasara dunga makafiri oyi ama ba kpabiri kuliya damadama gabaadiya ilẹ̀ yi gabaadiya kuma aka makafiri ama nọtọriti e, oyi ama ba kpa ọjọ yẹ aṣeni ama ìkíni gẹ́gẹ́ ti kẹ ugbóka ka makafiri atukpa ama ba kpari ẹyẹ ugbóka makafiri ama ba kpa tenis kí masalaja makafiri kọ matini tso amakafiri kọ ọtẹ mu daa yigbo mu ne ma ŋɔ yọ ma tiɛ bɔ ɛbɛrɛ takafiri maa nigi kɔ la o de lɛ nu tɛ ɛŋu kɔjɔ ka yi dɛ mo yima daa lɛ nu ɛ ati si a erida yarida kɔ ka tɔ ka yi emigide ami maalemi kuma si bayani aya mayanihi aya gide imudu ŋa kini ɔdaa dɔmɔ toluka káfíìrì kí kí mú dùn wá kọ̀ntúrólù àbàpà nù ọgọ́nìkọ́ yà àbàpà dé onóbìlà àbàpà takuma mú dùn ẹni dìmáṣà àbàpà ní kí nẹ taki wá kọ̀ntúrólù wọn àti nyá àhìjẹun ẹ eh? nyá òkògbẹ̀mí wọn nìkẹ́ nyá ànẹ̀gbámi mú gbádùn ká tó gbogbo ẹ̀yà mi yìí kó mi taka káfíìrì kí onóbìlà àbàpà nẹ gbókòlò kí wàá. àdọ̀dàwà bá lẹ́lẹ́ máa ní ọyọ́ tẹ́lẹ̀. ṣe ń kú lóbulẹ̀ ńlá gbogbogbogbogbogbo àbàkwàní kí yá lóbulẹ̀ kí máa ṣàbàkwàní kì sí ayíkọ̀ ṣàbẹ̀ká ń ṣ ẹ̀mí implication ní ń kó ẹmúnú bilabakpa dún àmọ́má dúkìá bí àwọn mikaziri àbí èyí ni abájọ yìí àbọ́ àmàbàkpa kùmà níyà nínú nọ́ọ̀yà kì má sàbàkpa ní ó jí lè má òbí àná ẹ̀hún sìmẹ̀sì bá nìta ṣíṣe yìí ẹlẹ́ka kí ni wọ́n nẹ́kẹ̀lẹ́ lè kú ẹ̀ka bọ́ ya ńpa mọ̀ mọ̀ dàbí tí hadi nìmá ìgbélé sábìjà hapun dẹ̀ tó dálẹ̀ ọ̀yà dúkẹ́ ní kí n dọ̀ yà lè jáde nìyẹn bẹ́ẹ̀ jihadi jadugolo ona otona eliku onungunu ga jihadi ti mama mama me ko da jihadi ni ngeli o ti jihadi ona lo wa ti jihadi ni so ojo adi control na makafiri ya mabakwa atama ilaika badia ama kafiri ba ma che upaza mabakwa nini makola ba matima kama kwa shidomu alukaguda ba wivi alijigirei ẹni ìkìtagójí amẹ́ríkà ìgbìmí abájọ yìí ẹni ìkìtagójí kọ́ntìrì amẹ́ríkà ìgbìmí amẹ́ríkà sí the world superpower ìgbìmí abájọ yìí amẹ́ríkà lẹ́ ní ìkìtagójí ọmọlẹ́bá alkadábàwé àlejìgìdẹ́ ìwọ̀gbá ma bàbá àti ní àdínà àbàpà dé àdínì kìnnù pàǹtì ló yá nílẹ̀ alejì àdéhùn kọ́lọ́ ìbáadà òjì má kàkà má bàbá ṣe ungwaki ni ma amoma ujana amerika gabadia ba unchigwa kitukwe kama kimugwa mawala ukolo ibada kama mugwa mababa ala kuna aka video un is available uji whatsapp group e irshad islam dalili ya abu ya makabiri sema kini ama papadomo ya tukwe kuma aguma because mace ma gini in yi niya ma ba kwalu kuma gini ma da rida dubu duniya ya bace kuma muduwa to da ale manya ce hudu kwa ma ba ibe ce di huma egba eh, baba dini amune ce ne meji eta ma ce dini yi niya ba joyi amma ba kama iya smith ne smith ke ke ke na aya إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا وإذا قاموا إلى الصلاة قاموا كفالا يراءون الناس ولا يذكرون الله إلا قليلا إن المنافقين الآن المنافق با يخادعون الله أما ما بوجه جمجة kamboje jumaja ya dago gojo ya kaki ni ojo we kiti unga ale unure re umne tuele no unwa achu kwe umne duka ke ni kichunga du ma achu wiji ya o dago gede wiji ya chenga papa do mwege ma ya o di ịghọna na bekọlụ kwuru ya ọgbanwe nkifaya lụ aṅụla nwa ajịchụ ya gwụgwọ ajụkọla ọla hụ ya sụgị kwukọlọ tụlana edu ke macha nga dini n'ebe a idihun munafiki ọjọ ya bụ ejumaji anyị ohuwa khadi ohun allah onugonugo ya ba ma ejumaji akpa ụrọ ma ọbụ ejumaji edunwuma wa idha qamu ila salati shawun kami munafiki kwane kuma ajike choba kọmu kusala makwane kuhola ọwọ ijudo ma ṣe yìí ọdú actini gbanẹ tí kí mẹba machine complain machine complain àwọn tí ní dídágun ọjọ́ gbanẹ pẹ́ máa ṣe agbègbè kò bí i mẹ́sálásí ní iná wa ẹun dúkì yẹun lè tí làgẹ́ aṣọ máa dùn ṣe òdágùkà ìyíṣẹ́ bọ̀jídákí wá mẹ́ àná yàká sàlámà alíkọ̀ọ́ra àmọ̀tòlá ìdàgbẹ̀wọ́rọ̀ dáṣọ̀ òrùka ọmọ iya nan duki jenga baru ko kuma gbal qur'ani na ko kuma ci wazin on ci tute na din dun munafiki re to ne munafiki gire iya nya cho o on soju hola ya ko melu da ma yaro mun agbane ya ko mele da ma yaro mun wala yadhkuruna allah abila ma cha sharia ojoni imu illa qalila bi qatiki mudabe no yura'una nasa yurauna nasa maci kolo ibada makamu ne kuma li yani maci turo jon tudu je nyu amune o maci ma do wa amune ba maci em da ba makiti maci mu annabi sallallahu alaihi wasallam ibi hadith bukhari fa muslim yani o fi wuji tilingami munafiki ba cho wali sha kwa ududu walau ya'lamuna ma fihi ma la atawhuma walau habawa mama men kidiho mi jileba dagba ci fa mama fa kuma yashi ẹni walakad hamamtu an amura bi salati fatukọ òun ṣe píbe kò wá jẹun má kúmà mọ́ ọ̀dún dágún tuma amur rajulan takun kí mọ́dà dúnmọ́ nẹ ọ̀sánlẹ̀ bí náà sẹ́nà lẹ́kínyà ṣọ̀ mọ́ tuma anfaliku mẹ́ iye bi rijal takun kí bókà máa lè má yá mọ́ ìjì kó ìjìlẹ̀ àmàmúkó màálù tún yìí bókà ila dunga ki bodu mama mama cha cho eh masalaci ni ba abogale munafiki don ulega nabi sallallahu alaihi wasallam yani imalu gwa masigini ki bubule ki yini ba to umma yan ma munafiki ma ni ma to dala ojo akini ma cha charia ni tiki tilka munafiki munafiki abun igbo gwa na ya ruku ya jilisi ya ruku shem olu ya gwa adibi uli ba gwa adibi uli bolu oyodu tani oyodu tani egba bobota hatta idha kanat baina qarnay shaytan shem kulu pa tinya gba de igba ibili meji ja tini maya pako koma egba le munafika kwa na yi fana qara arba'an o ya ruji kanu nuba mele yenu ngewa la setshi la yadhkuru allah fiha illa qalila ya chari ojo hun be kotiki hadith gidai tirmidhi yani hasan sahih رواه مسلم والترمذي والنسائي من حديث إسماعيل مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا

نور ما أمنا لتاتي تغال يوم ماشي ومن يضلل الله أنا دو كنت الله تبارك وتعالى مد الله مبا فلن تجد له سبيلا أنا لا يابا أقول لنا ولا لا نعم يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا تو ojú ìmúnáfikí ọ̀la mùnáfìrí kété ní agbọ́rùn ní tó dẹ̀ ọ̀dá mí mùnáfìkí a máa wọ̀la máa bí ó yé yúta máa káfìrí lè irú ẹ̀tì gbóòlù ẹ̀ máa ti ní àmọ́ ẹ̀ta gbòdúkẹ̀ ogun máa kọ̀la ìmá kẹ́ máa lọ ẹ̀rù dàdé ẹ̀rọ̀ lè mí àwọn ẹ̀ka yìí e kelli gaskiya ohun ya kayi ẹ̀kì antipati ní pati ìgẹ̀dẹ̀ ihun ẹ̀kì èyí pati ìgẹ̀dẹ̀ ihun ẹ̀dẹ̀ ma ń wọ́n abájọ́ yìí ma nìyí tó amábàfẹ́ bọ́ amẹ́ka gini wọ́n jàkà ṣe takú ẹ̀kẹ́ wọ́lọ ẹ̀ àdẹ́nẹ́ ní bẹ́bọ̀ ẹ̀ àgini ẹ̀ àyíyàn àti dídí fún òun ìkókò òun ẹgbà òun yomanu ẹun kùmà máa nà àlà ayẹ ní máa nìyí fẹ́ ní òdági ìwẹ̀ mọ́mọ̀lọ́ gọ́lẹ̀ duwa ọlọ́pù ẹkíná ṣọmọ̀mà títí ní òdági ìwẹ̀ ẹ̀ka ya kí ni gẹ́síkíá ẹ̀yìn kàmẹ́ àkàkẹ́rẹ́ bá alkùnrin ẹ̀lẹ̀ gàmùdù gírámà ẹjọ́ akẹ́ ẹ̀dá ṣe àdínì dábàlẹ̀ kóṣokóṣo ẹ̀wàdó kàmẹ́ àdàbìnì fúlàní ọmọ múnẹ̀ yìí kì ní ọ́pá dínì àmẹ́dùn ọmọ bọ̀sí kẹ́rẹ́ bá edemuna ọ̀yẹ̀ ká ọgẹ́ lẹ́dọ́ ya edemuna kò máa dàbí tọ́kọ́ máa ní ẹni ọgẹ́ yẹ mọ́kẹ́ lẹ́dọ́ ní àmàgbẹ̀ ìyá lè òun ṣàṣe ọgẹ́ inú òun ṣàṣe ní màmúdágbéwẹ̀ màúdágbéwẹ̀ define tudabanilẹ́ sallallahu alaihi wasallam if hadith nafi an ibn umar مثل المنافق كمثل الشاة العائرة بين الغنمين تعير إلى هذه مرة وإلى هذه مرة ولا تدري أيتهما تتبع منافق ده بنغا كيني okolo abekala itagbade amengore meji kuma newo

ira ka da ba moje mai baronyu wa in atat haula'i la bahatha iya ngor ra ka da ba moje ma ngori banyuge aliku ogene le ga moja mi ji ari banyu da bene ka o ma ji eki kimamu ene gi ti yunge o ma ji e ma li yunge taki aji o munegi no ma lali taki ola ora ti huma ma jẹun mẹta bó mẹlẹ abá lẹlẹ ayé o múnẹ jìnà máa lálẹ ìmọ́lá ọdá tí o máa má yáyì yẹ kó tí o máa dáyì yẹ iye máa lè yí àtẹ gẹ̀lẹ́ àti ní ọmọ làákà àti àwọn ọmọ ọdá aha ya gabi ìdàlú alẹ̀ kí yàdùn yẹ ọmọ yẹ ẹgbùkọ mọ̀ yí nǹkó kí ni gbùkọ yóò yí kí ni dúkọ yóò yẹ ga bẹ́rẹ̀ rẹ̀ ha ẹmẹ́rẹ̀ gbáyé níbi àwọn ọmọ ọdẹ ayé wọn màmọ́ mi hùn àníbi máa màmá lómi wọn yọ̀kọ̀ alẹ̀

kɔpu kuma ko jɔ akolo mi lɛlɛ kuma lɛ du òun nana tami òkèdè yali ni aliki hadisi kalẹ ɛni kɔpu kuma ko jɔ akolo lɛ kuma du mi ŋa mɔnɛ mɔba òun wewe tami la òkèdè yali ni ma yɔnyi kɔpu yɛ mamu dunwe yɔnyi kɔpu yɛ mu dunwe ni yɔnyi kɔpu yɛ mu dunwe ni yɛn nana du ki omi lɛ mɔba alugbe wa alijɛ na ɛŋmomi to du tɔ omi gidi alijɛ na lɛ ɛmɛ na ti ina magulu ko mi lema madan o mi lema roa kini haudun nabiyyi eh haudun nabiyyi o mi kautar re inna a'tainaka al-kautsar اللهم اسقنا من حوض نبيك كأسا لا نظمأ بعده أبدا annabi sallallahu alaihi wasallam ayo mi gide nga maluma ngo yani ibele ba ma ma ma chini kamo jile li gudalu takuma yonga kini abu abu abomide imana abomide imana mekuma legudu gen ashabi ashabi amoja mide amoja mide daka mala kuma ni i achi maka aboje ma chegbo ama fa innaka la tadri we anibi eji mage ubi ko ma do moge ni kuma ke elega legudu e ku oguma te en kuma che ubi e jinu manwo eh amu che kuma chile che ubi e o mai ni Eh, eh, eh, animali da kuma shari hadis bayan ni aboku ma ya kuma na loka ojo kwa ne lekuma ma won hmm? ya de amalu ma ne bigeni on shagodu kuma uti adini du dafi hmm bukuma abukuma dafi enwe enwe to hadini alladhina btada uti din bukuma kama enwe bidi aje hadini ibogene lema ya ojo na kuma do bele ma ngo ma ngo dunga ma ngo mama ma ko

àmà jẹun dàmá abájọ yìí àmà ẹ̀kọ́ ma jẹun dàmá mẹ́tò yìí dàmá mẹ́tò ògùn dàmá mẹ́mọ́tẹ́ dàmá ẹ̀má mi yìí ṣe níkà ní múdọ̀jọ́ kú ẹ̀kì ẹ lè kú tẹ́ àmà káàkiri lẹ́nẹ̀ẹ̀dẹ̀ oníhùn tó náà ẹnẹ̀dẹ̀ awági àyẹ́ àwọn àmà pàájẹ́kẹ́ ní àmà káàkiri àyẹ́kẹ́ ní manya ka nge na-egechi ege olugbo gbogbo ka bụ ogwuche kpọrọ limitin ma nọ ya manya ka nge na-egwu mada ọgbaye ihi abeke na mada ọkpachi ihi ka gịnị ena-eme ka elekwute ememe ma ya ehe egwu ka ma jụọ ya ote amalele ọmụrụ ọzano ma na kewa akụ ma agwụ dị iche ma da ayi ama akpa mee ha ke ma ya ehe shakpa ka ma chi ihe ha chenu ya e bido juda ma dị ma oduniya mi gidei oyo mi alama dunga kinihi we gidei ese poyi lona sukata husn a a a su il khatima de e poyi lona ona sukata ona sukata ke poyi le ababa pagbe ni amakaviri ya gbe ni anabi sallallahu alaihi wasallam yeni ene du ki mola odu cha beju meji oduniya ba eju meji ogele ma dunu ehun na ojo pa ni abegejale zal wajhain fi dunya lahu wajhani eh min an yawm al-qiyamah ene du ki ta beju meji ni ti le eju meji beju meji le ohun ma ojo kwa ni ali ali munafiki ti eh temi tanu mo ichi oyo je ka sha ale ni mana eh akini enwe isi yo meba akichi dudu dudu le ni ko ẹ̀ka kí ihu ìṣe òdágbé ihu lẹ́yìn dágókè ẹ̀mdà èémi kẹ́ ni ẹ̀pẹ́ ẹ̀jẹ̀pá ẹ́ àwọn ẹ̀tẹ̀wọ̀n ẹni ẹ̀jẹ̀pá náà yìí tẹ̀bẹ̀kẹ́ múlùmù náà fi kìnnà tó òun munafiki shi ele lulu ya ya lulu ya gbade amoja meji kira babi egbati ni dimiola bile ya nwara babi keji egbati ni dimiola ma ومن يضلل الله فلن تجد له سبيلا ene du kundu allahu mudu laba ene le e awon ba e li mutono gbegbele e le kele lawon ba tona emi gide allah tabaaraka ifilagide eh, iwo ascribe mayola ŋu imada alɛ nisi gbiti kɛli gburu kɔju akɔla ilaba itsi adɔ mayola ŋu la nu kɔmɛ yi obi lili ŋa gbɔ la ŋu yi ɛnɛ fuma mu do la ɔju ayidie ko ŋa do ne la to de ŋu sɛŋ kɛ mu laba ɛŋ e kɛ ŋi yi ŋu ɔjɔ seɛ onugunugu ɛmɔ kpa yi la do ta kɔju akɛ tsetu nye yi la lɛ siraba ne kadi ami munafiki ne ma ali munafiki edu kia dɛ kpa ɔyɔ kini ba يا أيها الذين آمنوا أمكم مدي إيماني لا تتخذوا الكافرين أولياء مكي ويا ما كافري على النجونفة من دون المؤمنين لويا المؤمنين دون أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا أي ديها أما من يجل تركون الله تبارك وتعالى كني الله الله يجب دي وجمه فتنك الله كني هجا وجمه ليه tẹ́lẹ̀ ọdún kì yẹ́ yá mẹ́nẹ̀ tìjà káàfìrí ṣùṣù bí ó ẹ̀ lè wá máa pàpàdó tọ̀bẹ̀kọ́jọ́ alọ́là ní ojí ẹ̀mẹ̀ ìhújà ní ojí ẹ̀mẹ̀ إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إن المنافقين أبوك معدوما المنافقين في الدرك الأسفل من النار أو في يوغا نتلقى فشاكي هنا ومنا ما يجوين ọgana eh, ọgana ọmọma ya jọ amaki una ọgana ya kú látàtẹ olè una dókè lé àtẹ ẹbá ọgana ya kú omi tọ́lábánilẹ́ ọgana ọgbẹ́ kí a kú látùlẹ̀ lẹ́rẹ̀ ẹbá tọ́ ọmọlẹ́wọ̀n àmàkàmì mọ̀nàfíkì yọ yìí saka amakaviri kú mama jíjà pàpà mama dání táwọn makama ló yé ma wáyé ni ọgana ewu náà kò má kàgẹ́dẹ́ ẹbá tawabit jẹ́mù tabut àmì àpàtì àpàtì ebíjì min hadidin mubahamatun alaihim àpàtì ebíjì yìí kuma ma ugbu ma ọ̀nà títọ́ kuma rí ohun ma ká mẹ́mù náà sì ti tùyún mama ko tinya kwa tata ma ko apati le mam ko te yoga ne ona amaji hungo ga ne mole mughallaqatun muqaffalatun inna lillahi wa inna ilaihi raji'un mama mama kabiri du mamudu tí àpàtì àpàtì lẹ́ mọ̀kọ́lẹ̀kọ́ máa la àpàtì rí mọ̀kọ́fàlá àwọn méjìdì mọ́rù Abi ábí a lè tákíníkí gbogbo ma ábí lè tákíní dùn tó dálẹ̀ ọgánẹ̀ ọ̀nà ọgánẹ̀ ọgánẹ̀ ọgánẹ̀ àmì munafik ajọ́ wọlẹ́n tẹjídà lẹ́hùn munafik rọ̀ máa bá lẹ́ni àtẹkù gbígbélẹ̀ kí ẹ إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما المؤمنين أجرا عظيما ومنذ الله تبارك وتعالى ينهي إلا الذين تابوا توشانكم أقول أبانا قديه منافق قديه ìṣẹ́ni jẹ́jẹ́ ṣe kù mọ́nàfíkà àtìtọ̀ láti ní kùtùbà láti ní dàdà abọ́jọ́ láti ní mú kọ́lọ́ mi ṣe tí ní pojí tẹ́ ẹ̀ pàdẹ́gẹ̀dẹ́ rẹ̀ gbé àlebò abẹ́ ànikìtì wọ́n bí àti ní wólí kéèké àlèdí na sáàbù gbókùnmá ìtòbá ṣe wọ́n áṣìlẹ̀ṣù tákùnmá dàbí kọ́lọ́mà wa akhlasu dinahum lillah ma din ni ma ngochi tudo jo ngochi tudo ne ma chi to balo ile ma din eh, ni ma ngochi tudo jo fwe ba kuma fwe ba kuma gbo azi to ba eh da bal kuma azin jabal ajinihi annabi sallallahu alaihi wasallam ajini akhlis dinaka yakfika alqalil min al'amal akhlis dinak yakfika alqalil min al'amal eh adin ye ke chi ki mudi tudo jo kema teja ne ujenyo ne dun kema teja ne kene du kilen e ngo chele ke ngo je o e chaka chura gumbi ji ne china kilawe ke amri to do jonge chi yek e ngo tiro abi mu tiro jo ba yakfikal qalil min al amal u kolo ke kile le ba ti e be jo jo kwala isha gini to du ke chi nana e chura go dilika ikhlas ma de hu ni ba to e ho ka ngo jo ba ينهي قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا كل واشي كل نيجي باكني كل يوكا واشي تدغي ايو جونا اي ان كدو هم تو بوكا ماشي عباده ماشي كل يو بوكا ماشي هويره عامله الناس بما كل شي مامتي يولا هو ما كونو كدو جونا تدو تدو كان يا ماشي تدو جونا edoko e, e, e, chukolojo ekukola chukolojo gokola kagwa kaba wazi kagwa kolojo ngachide uwe ke abayo kolojo ngachide ene ki kwane udu kolojo ngichi ene ki oroka kolojo ngichi okaze ka ke du kolojo domo ukulu ke la ko kolojo domo to chenka ni e machi tudojon take gabu kolole olade hoke aba ni e muda chi okolo ẹ̀hún tó kàmù lè ṣẹ̀kà náà kàí torí ọjọ́ ẹ̀kù ẹ̀pá yìí a ní ẹjọ́ torí kẹ́nù lára púpọ̀ ọjọ́ abúrúkù màṣàkà yá ṣòlùkọ́ okolo amúnà ádìgù kólé ẹ̀ torí okolo yìí náà tàbálẹ̀ máa dìgù ìyá àwọn ọ̀yá máa wọ́n dìgù okolo méjì kàmù lè ṣe ádìgù mi lọ́mọ tẹun gẹ́lẹ́ kàpá wà lẹ́gẹ́ ni okolo ẹlẹ́dẹ́ kí é kí abẹ́dẹ́ àkókò ọmọ òbúkọ yóò ń ha fún aya okolo ẹlẹ́lẹ́gbẹ̀dá amúnẹ̀dọ́ àgbórúkà mẹ́rin ma ọ́ṣàgó ma ọ́ṣàgó ma ẹ́ta oúnjùn gẹ́tìrá ẹ̀ oúnjùn gò wẹ́tìrá oúnjẹ yà wẹ́tìrá ìṣẹ́rẹ̀ imọ́ lùdí ẹ̀nẹ̀ yà kòkòrò ẹ̀dàbọ̀ mọ̀kúkọ́ ìyàṣẹ́ nánà nínánà ma bú òyìn kòkòrò ẹ̀lẹ́ ìgbẹ̀lẹ́ ẹ̀ṣẹ̀ ṣìkọ́nà ṣìkọ́nà ṣìkọ́nà ṣìkọ́nà ṣìkọ́nà dáàmà yọ̀ kò wáṣẹ́ nìkú ma kàlẹ́ ẹ̀dọ́mù ẹ̀wọ̀n lẹ́ àmúnẹ́ lè máa ká òkòlù gẹ̀ẹ́sì ó yà ní ẹ̀yẹ́ máa kàbá dẹ́ mẹ́lẹ̀ òkòlù kẹ̀yà ní òkòlù ẹ̀lẹ́dánú kòlù kẹ́là over one hundred and fifty something thousand naira tẹ́hùn kí àtẹ́nì káàmù nẹ̀kí kàìlọ́m bíjí kàkí ní ọ̀ládà àtẹ́nì ní gbogbo ọjọ́ yìí tẹ́yìn kà àtẹ́nì káàmù nẹ̀kí kàìlẹ̀ àmúnẹ̀ kàmẹ́bà ẹnà ọ̀ládà àmúnẹ̀ gbogbo ọjọ́ kẹ̀lọ́ ukọ̀lá àmúnẹ̀lẹ́ òjẹ́yìn àmúnẹ̀lẹ́ mayẹ́la ẹ̀wọ̀n méjì gbọ́ ẹ̀nẹ́ ìdọ̀ tìrabanẹ̀lẹ́ òun dọ̀ aláwọ̀ tẹ̀bárakà ọjà aláìní bùkùnmá ọkọlọ́ máa na sí ọjọ́ ṣùkọ́lọ́ ìnana ọjọ́ ọjọ́ àgbẹ̀ni ẹnẹ̀kì aṣùkọ́lẹ̀ yòtìlì tí ayíkùn akẹ́rù àmàlà ṣọ́bẹ̀lẹ̀ aláhùkan ahùtẹ̀nù àmàlà rabanilẹ́ ni bókùnmà àdínì ma ngọ́ci ngọ́jọ́ wasaufa yi uti láhùn mini na ajiyar azima aláhù an yá dọ̀lá da ngami múmini ọládẹ wójì ya dúnmà ọjọ́ kí wà gbá lùkàjẹ́ wọn ọládẹ wójì òun ọjọ́ ya dún ngami múmini ọjọ́ kwanẹ̀ ayà òtítàlá ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما الله أكبر ما يفعل الله بعذابكم ẹmù ndú aláwọ̀ àwọn túnmẹ́ àjábá ti ẹwọ̀ yà túnmẹ́ àjábá tó tó déhùn wọn ojú àwọn kàkí àyádà àzábà wọn mẹ́ of what benefit ilé òun yá jẹ́ pé hun ẹni kàdún ma bá yọ ikí ní dọ̀bàtà ń àmẹ́bá ọ̀bàtà kìdẹ́ ìnẹ̀dá okùn á nẹ́pẹ́ hun yá dìrá ìpìlẹ̀jọ pé ọ̀bàtà kìdá tọ́gbà mẹ́rin ọ̀gá ma yọ ẹ̀bọ̀ kò máa kó máa tọ gọ́wọ̀nà àbẹ̀kọ́ agbójú yá nẹ́yìn wọ́n máa ká yọ máa mẹ́kọ́ yọ ọ̀bàtà bá àmà wọn yá mẹ́ dúkà bẹ́bẹ̀ ya kogbo àmì àká mẹ́nàkọ́gbùn wẹ́ ka mẹ́láàmì àdọ́là mẹ́lẹ́kùnù ẹ̀dẹ́ òṣèbọ́gbù ojú ọ̀bàtàkà mẹ́já ti yìí ọ̀rẹ́ lẹ́gà mú ní ó lẹ́yìn lẹ́dẹ́ máwọn bàtà tó tọ́gbẹ́ ẹ̀bá àmàlùkù mákú má ẹ̀dá imalilu yani kul ma aba bikum rabbi laula du'a'ukum ini malilu bu alqara rozon ojo ma fi o ma di don wa ni imani ko sa du pa wa e ma ma valu dunia gidein ki dunia kin woji ka kin valu bojo dabene ka kin ikaimu لو الدنيا تعدل جناح بعوضة عند الله ما سقى كافرا منها شربة ماء ini yo dunia madaba na akini alukikai mude obojo ti o dunia ti woje jo aban leba kafir ma le omi omi ibu madami onu ka ba kafir ma le molu o dunia ibi en du bojon dale ni ibrahim an ibrahim ayani ojo aboke di imani ke ti o ne tumile ari ti dunia nga allah tabaraka wa ta'ala ni a omi uyo me urami abanelen wa man kafara dagba kene ke kafiri fa umatti'uhu na ngodura ngo uje ama uradu kuna adu ngaburu kinabe kadiba ugbe mi ba kolila no tikinji to da ta kuma aqaru ila adabina suru biya na wuce huna ya allah tabaraka wa ta'ala kilwazi ojo ma yaf'alu allah bi adabikum enwe alahụ achụme azaba tụda ya nwe chụme azaba inche karụtum che nkume edugwede nwojọ enweche edugwede nwojọ daa edugwede nwojọ chigakini kumerara ọjọ merara ojo kumeche nkwọ ọjọ atinime wa amantu kumemedọkwu n'ọjọ ọjọ gụmemekwoju n'abọ ọgwọ ka gịnị adịghị gị jigwa ọjọ anọ naji adịghị ejiji analiji naji adịghị ejiji anaji sereka adịghị ejiji anagbe kurani ana ejiji ananitiri kurani adịghị ejiji kọlọ enyo lukọ yóò akaji anaji adịghị jiji ìjì kàkí ní torí ẹ̀gbàkọ́ yá fèlò àánú àti ní trọ́ọ̀sì bọ̀jọ́ kàkí ní ẹ̀wọ̀n edúkùn àti ní ọjọ́ málìkóòlì ń du ìyá lọ́jọ́ pa but ẹ ń dà kó yípo kọ́lọ́kọ́ yá tí nìyà ẹ má kó yípo kọ́lọ́kọ́ yá tí márùkẹ́ rẹ̀ tó níbi sọ́lá sọ́lá máa

kúkọ́lọ́dún kàjá ti pàkúṣaka ìyálù lẹ́pa yìí ìpójíhùn yìí kàpójíkùn yílẹ̀ ohun tó gbogbo ọkọ́rọ̀ tó dábálẹ́lẹ́ ọjọ́ túnmẹ́ àzába nífà jẹunkùnmẹ́ àkíní mẹ́rà rẹ̀ ọmọ ẹ̀dí ìmáàlì ìwọ̀n yẹ́ dàzába ọmọbẹ̀ wọ̀kánà láhú ṣàkìrọ̀n àlìmà òun ló aláwọ̀ tàbárakà wọ́ta àlà òun ló òun méjú gbéde òun ètò lè pákó ẹ̀hùn ṣe gbéde òun òun ẹni ìkẹ̀dọ̀ á ní ejú ihò ṣe ẹgbọ́gbà àti wọ́là kọ́lọ́ àwọn ka họ̀ ọchị ka alẹ́jìjì ọlá àbí tí ha ama ọjọ́ àwọn ọgbà aka aka ọla kọ́lọ́ àmádùmí mẹ́gbàmẹ́ ọla kọ́lọ́ ịmalije na ngọ́dọ̀ rọ̀ àwọn tó dálẹ̀ aláwọ̀ ti ṣáàkiri obilege alima undu allah tabaraka wa ta'ala ya ngochi nima bai eni kitupe urome un maye ni kitupe utona undu allah tabaraka wa ta'ala ki omo kolo arwa ngbe ka sibene ya mudubangwa ambaba kuma doba tubojo kuma chi mu'mini kuma chi muslimi allah tabaraka wa ta'ala kilima jumumi imule madubangwa qur'ani ni ngugu يا من الشفاعة وأجوك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت